hello everyone welcome to Tony Talks i hope you all are doing well and today's video is going to be wow so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. The music. Sorry about that. Maybe when next I come back, I will play the music. Most people, they really like the music. <laughs> Yo, don't worry. When I come back next, I'm going to play it from the beginning to the end and you can all enjoy it. But today, I haven't got much time for music today. Sorry about that. So as you can all see, my caption for this um, short video that I'm going to drop quickly. You don't need to start flagging me. I've just started my show. You don't need to flag. Ẹ̀yin náà Shobuki Jesse. Má flag show mi tó bá fẹ́ kí kú pa ẹ́ dànù. Tó bá ti fẹ́ kí àrùn gbé ẹ Mo wá rí ẹ nísìnyí pé bully ni ẹ́. O kì í ṣe èèyàn gidi. Ẹni bí ni ẹ́. Ìkà èèyàn ni ẹ́ alábòsí èèyàn ni ẹ pretender ni ẹ ṣorí tó bá fẹ́ gbé Lizzy Anjorin mọ́ra nítorí wípé o fẹ́ lọ sẹ́kọ̀ọ́ o fẹ́ lọ ṣe kí ni o fẹ́ lọ tẹ́ òbò ẹ o fẹ́ lọ tẹ fún bàbá Mohbad torí the next thing gbogbo ìjà bàbá Mohbad tó ń gbé ìjà bàbá bàbá Mohbad tó ń gbé ìjà bàbá Mohbad tó ń gbé kò yí àwọn èèyàn ni nítorí eyín ẹ tó ta gangan tí ò jẹ́ káwọn ọkùnrin tóòsì ẹ tó ò jẹ́ kán gbé ẹ sílé at the age of o máa pé fifty òun sọ nínú fídíò elénìí ó ní o pé pé o lè ṣàánú fáwọn tó wá ń wù ẹ́ ó ṣàǹfìyẹn gbé wọn mọ́ra kán lè wá máa wù ẹ́ wípé ó lè di lọ́la kó dìyàwó sínétọ̀ báwo ló ṣe fẹ́ dìyàwó sínétọ̀ ní èjì wo ló fẹ́ dìyàwó sínétọ̀ ló ń sọnu fídíò eléyìí pé ọ kó má fojú díẹ̀ o ìwọ búkì ẹyin náà ṣọ ìwọ búkì ẹyin búrú ń pọ ìwọ búkì ẹyin já mi lọ́kọ jẹ ẹyin bù mí jẹ ẹyin bayé mi jẹ bayé ayé bayé ara ẹ jẹ ìwọ dìyàwó kan gọ́vnà lọ́la o kó má fojú di ẹ o kó hùwà dáadáa sí ẹ o nítorí pé tó bá dìyàwó gọ́vnà lọ́la eh, o lè invite wọn ẹni máa yẹjọ máa wà ní the same o máa mú wọn lọ kí gọ́vnà eh, wọ́n lè jẹ́ pé wọ́n lè wọ́n náà lè jọ rẹ gọ́vnà wọ́n lè jẹ́ pàdé gọ́vnà ìwòyí làárọ̀ ẹ Bukky Jesse tó fẹ́ dìyàwó gọ́vnà làárọ̀ ẹ Bukky Jesse. Guys, help me to be clicking on love and like and help me to share this live stream. It's gonna be very interesting live stream. Bukky jese emi ati ajo wọ ṣòkòtò kan náà ni lori ọ̀rọ̀ àǹtí Ìyábọ̀. Ó ní ìwọ Bukky, ó ní <coughs> ó ní kán máa bẹ́ẹ̀ kán máa bẹ́ẹ̀ ṣí ẹ ṣó ẹ o. Kán kán máa ṣe dáadáa sí ẹ lórí stream show ẹ tó show of shame tó ń ṣe torí pé ó lè ó lè dìyàwó sẹ́nétọ̀ lọ́la ó lè dìyàwó gọ́vnà lọ́la ipe because tó bá dìyàwó gọ́vnà tó dìyàwó sínétọ̀ lọ́la àwọn tó wà lórí iṣó ẹ náà làwọn náà lẹjọ máa jẹjọ máa jẹ ọlá yẹn ṣé eyín eyín ẹ ṣọṣọ yẹn ṣé eyín eyín eyín já mi lóko jẹ eyín ẹ torí ṣọṣọ bíi tìṣó tó tó tó gbogbo ẹ ta wáyà tó ta wá wá wáyà wáyà yẹn jákujàku bí eyín sunsun bí eyín ẹran sunsun bí eyín tí wọ́n fẹ́ fi tó jẹ́ pé ẹ̀wọ̀n léyà tí wọ́n ń sun lọ́wọ́ tẹ́yìn ta gbọ̀ngàn síta ṣóun ló fẹ́ fi ṣèyàwó gọ́vnà àti sínétọ̀ àti pé lágo mélòó ọmọdún mélòó ní ètò ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìyàwó sínétọ̀ níbo òòrí cleaner fẹ́ ní Manchester tó wà ní London bí gan mẹkáníìkì tó kéṣe kínní jù gan wọn ò rí ẹ fẹ́ kápẹ́ńtà ò fi ẹ ìsinyìí tó wá ló fẹ́ ṣe fifty eight ló ẹ̀ṣẹ̀ fẹ́ dẹrù ilé ọkọ you are a disgrace you are a disgrace you are nothing but a disgrace kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa lóun múra lé ọkọ ní ẹjọ́ fifty ló ṣẹ̀ṣẹ̀ ó tiẹ̀ ṣì ń rò ó pé o sì lè rọ́kọ fẹ́ ìyẹn pọkọ ń ẹ̀ ń fẹ́ ayé ẹ̀ ò ní dùn kò ní lárinrin bó kọ́ ṣe ń wù ẹ́ fẹ́ ọkọ ń wù ẹ́ fẹ́ ni wọ́n mú actress Ìyábọ̀ Òjó ló ń bú bọ̀dà Pọ́ọ̀lù pé gẹ́gẹ́gẹ́gẹ́ ni àbí òun bú bọ̀dà Pọ́ọ̀lù pé gẹ́gẹ́gẹ́gbẹ́ kì í ṣọkùnrin tó dáa àṣewọ̀ gan ń wọ́kọ̀ ẹ̀yin jẹ́ mi lóko jẹ pẹ̀lú gbogbo ọyàn tó dìsáyà kí ló di sáyà ọlọ́mọge kí ló di sáyà pẹ̀lú gbogbo ohun tó di sáyà búkì eyín burú pa eyín já mi lóko jẹ eyín bayé mi jẹ́ o kò mà sẹ́ni tó ń mú kò sẹ́ni tó ń pa tó ń mu ọyàn yìí ọyàn yẹn kàn ṣe kí ni ó kàn kún ni kò sẹ́ni tó ń gbẹ́nu sí kò sẹ́ni tó lè gbẹ́nu sọ́yàn ẹ torí oró ni ọyàn oró lọ́yàn ẹ kò sí ọkùnrin tó lè gbẹnu sí pẹ̀lú bó ṣe ṣe kí ni bó ṣe ló ń lọ́yàn ó mọ̀ pé tóbìnrin bá lọ́yàn ó máa ń wọn ọkùnrin kan gbẹnu sí kan fi ṣeré kan kí wọ́n gbé sí gbogbo orí ìwọ ni first person tẹ́ màá kọ́ ní láyé mi tó máa ní ọyàn tí wàá ní ọyàn bẹ́ẹ̀ yẹn tí ò sí ọkùnrin kankan tó fẹ́ fa ọyàn ẹ kò sí ọkùnrin kankan tó lóun fẹ́ fa ọyàn ẹ pẹ̀lú bó ṣe kó gbogbo ẹ̀ wàá wá gẹ́gẹ́ bí sọjí ṣe sọ wàá wá máa mú bra oríṣiríṣi different different bra ló ní lọ́wọ́ tó fi máa ń pọ́ǹpù ọyàn ẹ torí pé o fẹ́ wá ṣe ṣóò torí pé ọyàn pandoro thank you porofki nítorí nítorí pé o fẹ́ ṣe ṣóò wàá wo tí wàá ra àwọn bra oríṣiríṣi ní làṣẹ́ńsà èyí tó jẹ́ pé tó mí dídìdì tó jẹ́ pé tó bá ti wọ̀ ọ́ gbogbo ọyàn yẹn máa kún lẹ́kún ta báyìí ni gbogbo ẹ̀ máa fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ báyìí ni gbogbo ọyàn yẹn á pọ́ǹpù ìmí ìwájọ́ tó bá ti gbàgbé ra tó jẹ́ pé ọyàn yẹn ò ní pull up wá ra àwọn àwọn bra tó tóbi jù ẹ lọ níwọ̀ omi ní burúkú ọmọ òṣì yìí ìwọ ọmọ aláyé bàjẹ́ aláyé rírùn yìí ìwọ tọ́lọ́run ò fògo fún nínú ayé ẹ o ní o fẹ́ di búlì lórí social media guys help me to share this stream nígbà tó ń búlì wọ́n bá ń share stream yẹn tó fi wá ń búlì àǹtí mi Ìyábọ̀ tí bá wá ń ta bá ń da padà náà mi ò lè dá ṣe ẹ̀yin náà láti fún mi ní support ni tí búlì bá ti fẹ́ wà lórí social media wọ́n máa ń fún wọ́n máa ń fúnyàn ní support láti lè ní pé ká tẹ̀rí ẹ̀ bá because níbi tí búkì ń gbé lọ yìí ó ń búlì ni eléyìí ò kì í ṣe kinní mọ́ eléyìí ò kì í ṣe pé ẹ̀ ó ń ṣe kinní ó ń ṣe ṣóò mọ́ wọn kì í pe eléyìí ní ṣóò búlì ni. kó sì lọ kò fún ẹ kí ló ẹni tó dárúkọ bu lẹ́nìí ni ó yá wèrè kó sì lọ níbí dọ́kàsì tó dárúkọ ń bí kò bu ni kò bu lórí iṣọ́ ẹ̀ tms tó bá ń dárúkọ ń bí ó bu ó yakayamẹ̀ lórí iṣọ́ ẹ̀ lẹ́nìí náà ipò máa ń wá fóun ìwọ olórí burúkú yóò lè tèmi mẹ́mi lọ́wọ́ olófo nìwọ o lè wá lo fake profile fi show fi fi ṣe kí ni fi kí fi wá sórí kíní fún èmi èmi ò ṣe small speaker speaker tó lọ́pọlọ lèmi tms tó wá ń dárúkọ ń bíṣẹ́ kò bu kò yakaya mẹ́lẹ́ ní ipò ṣe kí ni ó máa ń wá fóun òun ò kí ń wá fún ṣé kò sọ̀rọ̀ gba lórí lórí platform mẹ́lẹ́ ní kò sọ̀rọ̀ sí lórí kò bá wí kò bá sọ̀rọ̀ òmẹyẹ orúkọ spíkà tó pè lórí lórí pílàfọ́ọ̀mù ẹlẹ́ni tó ta sí gbogbo wọn tó gbogbo wọn tó ń ṣẹ́pẹ̀ fún gbogbo spíkà lórí pílàfọ́ọ̀mù ẹlẹ́ni níwò lórí burúkú yìí níwò lòṣì. kó ṣí kúrò ń bí búkì olófo kó fọ́ dànù onífẹ́ profile rẹpẹtẹ wọ́n á máa lọ fẹ́ profile fi wọ́n á máa comment fake profile ẹ máa lò ó lóríṣiríṣi máa fi comment lóríṣiríṣi máa block gbogbo ẹ lórí platform mi ni ìwọ fẹ́ máa bully o fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ ṣòrí pé o ti ń dùn ẹ o ti ń bọ́ sábẹ́ fake profile o ti ń jà bí bí bí kí náà ti ń pè é bí kíní tán da iyọ̀ sí lára èkó ló tán da iyọ̀ sí lára ó ń dùn ẹ́ ìwọ lè stage show fáwọn èèyàn o lè stage show fáwọn èèyàn kó máa gbogbo wọn kó máa búyà wọn kó máa bú bàbá wọn kó máa búlì ìwọ tó jẹ́ pé o ṣe kí ni ara ẹ ò da eyín ẹ ò da fígù ẹ ò da wàá ṣe kí ni wàá máa búlì àwọn èèyàn wàá máa sọ̀rọ̀ sáwọn ènìyàn ìbá tiẹ̀ jẹ́ pé èèyàn tó tiẹ̀ dá ní ẹgẹ́ ńlọ́gì kí lè máa rẹ́ ní ẹni wèrè tó bá ń kọjá ẹ ó dàn fún mi jẹ́ kí n sáré login kí n fi lè máa ráwọn wèrè ẹ bá máa fi red ẹ bá ti rí ẹni wèrè ẹ bá mi fi red sí i mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré login kí n lè máa ráwọn wèrè yẹn tó bá ti ń kọjá ẹ ó dàn fún mi mú láti login <coughs> ẹ ó dàn fún mi kí n login sódà má lè máa block because ìgbà tó ń ṣe tiẹ̀ ẹ ó dùn mọ́ yín ẹ like ẹ ẹ enjoy ẹ ṣe oṣooyè yín so mo fẹ́ login kí n lè máa block gbogbo wọn ẹ ó dàn fún mi kí n login ẹ ó dàn kí n lè login so that màá lè máa block wọn níwájú mi ń bì mm, ẹ login fún mi ẹ jẹ́ kí n login ok so mo ti login so ẹ máa gbé fake profile yín wọlé kí n máa block yín lẹ́yọ kọ̀ọ̀kan ok gbogbo fake profile yín máa block ẹ ò ní lè fi máa rí mi wò so ó máa bẹ́tà pé má comment máa gbọ́ because tó bá ti gbé fake profile yẹn wọlé mo máa block ni bi. o ò ni le máa rí mi wo. So ma bẹ́tà ń pe ko yá ṣe jẹ́jẹ́ ṣe ti yẹ ṣe jẹ́jẹ́ kàn máa wò mí bẹ́ẹ̀ comment ma comment tó bá ti comment fake profile yẹn ó ti wọ sínú mo ti jù sí kànáà ni o ma tún lọ ṣí another fake profile tó bá lè tún ti gbé another fake profile mi wá mo máa tún jù sí kànáà ni fake profile mélòó ló wá fẹ́ máa ṣí lórí pé kí ni so kàn rọra ma jẹ́ tí bá ṣe ń fún jẹ máa gbé gbàgbà bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ bá mi share show yìí ẹ bá mi máa press lórí love and like Bukky ẹ̀yin nàṣọ jẹsẹ̀ ó ti di búlì lórí social media yìí àyè ti gbájú lórí social media yìí bọ́mọbìnrin ẹ̀yin nàṣọ burúkú yìí bó ṣe ṣe fún baba Genesis Global nìyẹn nígbà yẹn nítorí pé ó fẹ́ kí bàbá Genesis Global kan ṣe kíni kí wọ́n bí fírẹ́ǹdì òun toró ń wá ọkọ ló fi bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ló fi bẹ̀rẹ̀ sí ní lọ sórí ṣó bàbá Genesis nígbà yẹn ló ń ṣe dáadáa àwọn ọmọ dádì dádì everybody let's go and pray everybody dádì Genesis is, on, is in the service everybody let's go to the church gbogbo wa náà ṣe kíni à lọ àmọ̀ pé àṣekúnrán bàbá ń bàbá àṣekúnrán bàbá Genesis lọmọ yìí ló ń ranjúmọ́ ló tọ́nà torchlight ló ń wò tó máa ti ń gbàdúrà tó ń pe gbogbo wa pé ká máa bọ̀ everybody daddy Genesis is on the Simon everybody daddy Genesis let's go and meet daddy Genesis he's a good man of God daddy Genesis is a lovely man. <coughs> gbogbo wa ṣe kíni la bá rọ́ lọ bẹ̀ dadi genesis dadi genesis dadi genesis dadi genesis o oh, thank you jesus o oh, thank you lord gbogbo wa lọ ń wọ́ṣípù àṣé ara bí ń tọ́nà ojúmọ́ kò ní àṣó fẹ́ gbọ́kọ lọ́kọ àṣé gbóòlà ló bá lọ sọ́dọ̀ baba genesis bàbá yẹn dẹ̀ lóhun ò kí ń ṣe kí ni òun ò ń dòdòkúdò òun ò lè dún eyín nàṣọ eyín brùnpá eyín jámi lóko jẹ nígbà tí gbogbo eyín rí kátakátá tó o dẹ̀ fẹ́ máa fẹ́rù pásítọ̀ tó wá ń sọ ń bọ́bọ́ bẹ́ẹ̀ yẹn wọn ò dẹ̀ ṣe kí ni wọn ò fún jẹ bọ́mọ iṣẹ́ bẹ̀rẹ̀ orí burúkú nìyẹn o. kó sì kúrò ń bí irú ẹ wo ló pọ̀ má jẹ́ ń o mi tí mẹ́ni tó ń sọ̀pọ́ọ̀tì o mo ṣe dìlítẹ́ o mo ti ẹ̀ máa ṣe lórí bí mo ń wo mo ń sọ gbogbo yín bí ìwọ nísìnyí náà ló wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yèyé kúdí ìwọ yìí ló tún fẹ́ bá yèyé kúdí jà ẹ̀yin ọ̀ka yèyé kúdí tọ́mọ obìnrin yìí tún ń bájà lẹ́nujọ́ tó tún fẹ́ bájà ń sìn tó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yèyé kúdí láìda kí n sọ reason tó ṣe ń sọ̀rọ̀ yèyé kúdí láìda fún yín ẹ jẹ́ love and like ma wọlé ó flag mi òun fẹ́ bú àwọn èèyàn ó fẹ́ sọ̀rọ̀ sí celebrity kó fi lè máa fi máa pe viewers ó fẹ́ ba máa ba ba ba celebrity lórúkọ jẹ́ kóun fi lè bíúdi ara ẹ̀ kó fi lè bíúdi eyín ẹ̀ kó fi lè bíúdi eyín náà ṣọṣọ ṣọṣọ ṣọṣọ ẹ̀ eyín ṣámúgẹ̀ eyín jámilókò jẹ lórí burúkú yìí ó fẹ́ bíúdi gbogbo eyín ẹ̀ yìí àmọ́ òun ò lè gba ọ̀rọ̀ ṣínṣín two face person ni wọ́n ọ̀rọ̀ yèyé kúdí tó mú mọ́ òun jẹ́ lọ sí yèyé kúdí ni òun <laughs> jẹ́lọ́sì yèyé kúdí nítorí pé ìwọ àti yèyé kúdí búkì ẹ̀yìn náà ṣọ́jẹsẹ̀ nítorí pé ẹjọ́ ń ṣe kéèsì kan náà nípa ọ̀rọ̀ wùmí èmi ṣàkàndé èmi náà mi ò sọ́pọ́ọ̀tì wùmí bẹ̀tẹ̀ èmi ò búlì bí wọ́n ṣe ń búlì yìí nítorí tèmi bá ti ṣe ṣókí ń pẹ́ sún èmi èmi ò ní ọkàn ibi èmi ò ní ọkàn fáráò láti lè ní pé kí n máa ba ayé èèyàn jẹ́ kí n máa wo ẹ̀yìn ọ̀la nítorí ìwà àti yèyé Kúdí ń ṣe kí ni ẹjọ́ ń ṣe kọ́ọ̀sì kan náà ó wá rí wípé yèyé Kúdí máa ń ní viewers ìjọ mélòó ló fi bá yèyé Kúdí ṣe kò ju oṣù kan lọ o tún ti bẹ̀rẹ̀ sí ní máa o tún ti ń bú yèyé Kúdí lórí iṣu ẹ. E o ti ẹ̀ ní respect o ti ẹ̀ lè respect Yèyé Kúdí ìyàwó inú ilé èèyàn o máa sọ̀rọ̀ sí torí pé o ti ní o ti rí viewers kó lórí ọ̀rọ̀ bàbá Mohbad bàbá Mohbad bàbá Mohbad everyday bàbá Mohbad àṣànà Wùmí àṣànà bàbá ọmọ bá ọ má lọ lápá tẹ́ńṣàn kó má parẹ́ ọmọ yìí má lọ kúkú oró nítorí pé o fẹ́ o fẹ́ o fẹ́ o fẹ́ jẹ́ púpọ̀ relevant lórí social media má lọ lápá tẹ́ńṣàn ọmọ yìí jẹ́jẹ́ láyé gbà nítorí nítorí nítorí pé wà àti yèyé kúdí jọ ń ṣe ẹjọ́ ń ṣe kọ́ọ̀sì kan náà ó wá rí pé àwọn èèyàn máa ń wo yèyé kúdí ìlara wa bá ẹ ara ta ẹ o tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú yèyé kúdí o tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yèyé kúdí láì dáa she is just looking for friendship of lizard that is it thank you very much they got it as you are joining in guys help me to be clicking on love and like guys and help me to share the stream when she tó bá ti ń ṣe bullying tiẹ̀ a máa ní press love and like am I communicating. burúkú yìí tó jẹ́ pé o ò ṣe lè ṣe kí ni o ẹ o ń búláàgì mi ẹ bá ń ba pírẹ́sì lọ́fà ńlá ẹ bá máa rì sí ẹ̀ olórí burúkú ọmọ òṣì ó tún gbẹ́yìn sóbò olórí burúkú kò sọkùnrin tó ń dó lóṣì yìí eyín tún wà nínú òbú ẹ̀ <laughs> bá ṣàánú mi jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n mọ̀ fún lórí burúkú yìí tó òró kódó látọdún márùn-ún kú fẹ́ pa ẹ́ ni ikú fẹ́ bá mi pàyà ẹ ni òfò fẹ́ ṣèrántìrán ẹ ni ara fẹ́ sọ́lù ẹ ni jẹ́ ń sọ̀rọ̀ òun bú yabọ̀ òjò mò ń gbẹ mọ́ra kú fẹ́ pàyà ẹ ni tó bá ti ń bu òun tírígà mi nìyẹn òun tírígà mi nìyẹn tó bá ti ń bú yabọ̀ òjò kú máa pàyà ẹ ah, ah, ara máa sọ́lù ìpọ̀ nípa gbáyà lákúyà láyà ẹ ìwọ. Ah! ẹ̀yin náà ṣọ olóòní jáwọ́ lọ́rọ̀ Ìyábọ̀ Òjó ara sọ́ọ̀lù ẹ̀ ara <laughs> bá mi sọ́ọ̀lù ẹ̀ iná jó ẹ ò wá rí ẹ olórí burúkú ara ẹ lólófo ara ẹ ẹ jẹ́ kí lọ́ọ̀bù aláì kó máa wọlé ó ń flag mi gan ló ń dùn ún ìwọ fẹ́ búlì ó fẹ́ sọ̀rọ̀ o fẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ ara máa sọ́lọ̀ òbò ẹ òbò ẹ tó òbò tó kéyìn sí yẹn ikú pa ẹ́ ìwọ àbáláàrú ẹ ìwọ rò pé lè mọ wá mọ á máa ló fẹ́ máa ti kábà tí yàbọ̀ lójú kò ní bá mi yẹ kò ní yẹ tìrantìran ẹ jẹ́ kí n máa mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ o ó tún ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ lọ sí yèyé kúdí ṣe ló tún bẹ̀rẹ̀ sí ní pé yèyé kúdí lórúkọ kúdí nǹkan tó ṣe yẹn bad Kudi mo fẹ́ sọ fún ẹ kí ló dé tó lọ pé pásítọ̀ wá Kudi Kudi wọn kì í ṣayé bẹ́ẹ̀ yẹn o kí ló lọ pé pásítọ̀ wá Kudi ṣé wọ́n lè gbárù ẹ̀ ni kò ní dáa fún ẹ bó ṣe ń pe yèyé Kudi ní Kudi yé fúláàgì mi jẹ́ ń sọ̀rọ̀ owó ọmọ lórí burúkú yìí yé fúláàgì. ó ti buruku burúkú tiẹ̀ fún four hours four hours ló fi ṣórí burúkú ẹ̀ gbà mí láyè kí n fẹ́ kí finish ya ẹ̀ fún mi láyè gbà mí láyè gbà mí láyè kí n finish ẹyin jùm pa kí n finish yàlákúyàlá ya ẹ̀ bó ṣe ń wá fáńtì yàbọ̀ kí n finish ẹ kí n ju ẹlẹ́ṣẹ̀ níbi níbi níbi ẹyin ẹ̀yẹn kí n kún ẹlẹ́ṣẹ̀ níbi ẹyin kí n fún lọ́pàá kọ́ọ̀tù níbi ẹyìn ẹ̀yẹ kẹ́yìn yẹn jábọ́ dànù kò ní dá mi dá fún yá ẹ <laughs> ikú pẹ́ ikú pẹ́ <laughs> ikú pẹ́ dànù ìwọ o rò pé bóyá o lè máa bọ́ àti yàbọ̀ kó máa sọ̀rọ̀ sí wọn ẹ jẹ́ kọ́kọ́ calm down kí n calm down fún ìyálákúyálá ìyá ẹ ó ń fúláàgì mi o ó ń fúláàgì mi gidi o fẹ́ ṣe o fẹ́ máa ṣe chat o fẹ́ máa sọ̀rọ̀ kó máa pe bàbá Mohbad olórí burúkú jẹ́ àìsí olórí burúkú àwòyá ṣẹ́gun olè apààyàn tó fẹ́ pè yan twenty seven o tún fẹ́ pa àwọn ọmọ bàbá ẹ tó korúkọ wọn lọ́dọ̀ lọ́dọ̀ bàbá ṣẹ́gun pẹ́pọ́ pa wọ́n kò jọ mí lójú ìwọ Bukky Jesse tó lè ní kọ́ pa bàbá kọ́ pa ọmọ bàbá ẹ torílé ayé ti sú ẹ torí o fẹ́ lọ bẹ́ sódò ó ti gbàgbé ni ọmọ yìí ti gbàgbé o ọmọ ẹyin bùn pa yìí o ẹyin náà ṣọ ẹyin já mi lóko jẹ lẹ́yìn kátàkátà yìí o ó ti gbàgbé ńgbà tó lóun fẹ́ pọmọ ìyá òun àwọn ọmọ ìyá ẹ̀ mẹ́ta ó ní tó tún wá korúkọ wọn lọ fún bàbá aláwọ àwọn ìyá ṣẹ́gun tó ń lẹ́yìn yẹn ló tún wá lóun fẹ́ lọ bọ́ sódò òun fẹ́ lọ kú lólórí burúkú yìí ló kọrin bí a bá ń jẹyin bí a bá ń jẹun bí a bá ń fi tewúrẹ́ jọkọ̀ o ká má gbàgbé pé a ti pọ́ ọ̀la jẹ́ láyé o èrè kí ni fẹ́ níyàn tó jèrè gbogbo ayé. tó ń sọ ẹ̀mí rẹ̀ nù arákùnrin ó rárá fúnrakùnrin rántí ọlábẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókè ní ibùgbé àrùn ọlọ́wọ́ yẹ olóyè burúkú fẹ́ lọ parẹ́ ẹ̀ ni o tó fẹ́ jọjú rẹ̀ sínú kaná o nínú odò London Bridge ẹ ṣàìlówó máa gbà bówó bá dé mọ́ lọ́rùn yóò sọ́wọ́ mọ́ lọ́rùn e. ayé ìyá lọ ayé ìyá lọ àrùn máa ayé lọ ayé máa ń lọ ayé yìí olófo kọlórí burúkú ààrẹ kó ti ṣubú kó ti já sínú kànáà kí kànáà ti gbé yá ẹ lọ àti ká má rí ẹ mọ́ lórí social media yìí ká kọ fún ẹ ká kọrin àrò fún ẹ mi mọrin àrò ń kọ àti gbé bukí gẹ́sẹ̀ lọ́lẹ́ àti gbé Yínká lọlé àti gbé àti gbé Yínká ṣọ̀rẹ́ ẹ̀mí Álì ká gbé ẹ ká gbé ẹ lọlé kò ti lọ kò ti ṣe kí ni kò ti lọ a ni gbogbo wàhálà yìí ò ní ṣẹlẹ̀ <laughs> tàlélẹ̀ èèyàn kan ń sọ̀rọ̀ kan ó nídìí láti máa fúláàgì mi ẹ jẹ́ kí n sáré ṣe ṣó yìí torí nǹkan tí mo fẹ́ ṣe àṣà kéèké èèyàn yìí sá kéèké èèyàn gidi gba yìí ó ṣe ó tún bá sá kéèké ìjà ó sá kíkì yìí ó tún bá sá kíkì ìjà. Saki kí o ṣe nǹkan fún lórí burúkú ẹ̀ yìí o ẹ bá wa ṣó lọ́ọ̀bù fún Sakiki orípa ọ̀rọ̀ ayé ẹ Sakiki tún gborí wọlé àlàyé ẹ máa bàjẹ́ máa fínísì ni ẹ jẹ́ kí n tètè ṣe ṣó yẹn ní sharp sharp ẹ wá rọmọ olórí burúkú yìí ìyẹn yín nàṣọ ẹyín burúkú yìí tó ń ṣàbòsí kiri ilẹ̀ yìí káàkiri yìí tó ń wá pé kán ṣáà dáríjì òun kò fẹ́ kí Lizzy Anjorin kò ṣe kíni kó gbé òun tóun bá lọ sẹ́kọ̀ọ́ tóun bá ti lọ tẹ́ òbò òun fún bàbá Mohbad tẹ́bàdí kí bàbá Mohbad ti ń kàngò mọ́jú tẹ́bàdí kí bàbá Mohbad ti ń wọ àwọn nice nice t-shirt yẹn ó ti sẹ́ndì àwọn ṣẹ́ẹ̀tì Primark àtàwọn ìgò ìgò ṣáínà ó ti sẹ́ndì ẹ̀ tí bàbá Mohbad èèyàn tí bàbá Mohbad lèmi o ẹ má gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì o bí tẹ́mi bá wà lèmi wà o ṣó ti yé eyín mi ò mọ rọ́ǹpa mi kì í ṣèyàn ti wù mí bẹ̀tẹ̀ mi ò lè lọ́wọ́ sí pé kéèyàn búlé èèyàn tù pé kéèyàn fi kú kéèyàn páì èmi ò lọ́wọ́ sí ibi tí n bá wà má jẹ́ kẹ́ mọ̀ mi ò láìkẹ́ àbòsí ṣó ti yé yín bẹ̀tẹ̀ mi ò lọ́wọ́ sí wípé kí wọ́n dà á láàmú kó fi ṣe kí ni kó fi gba ẹ̀mí ara mi ò lọ́wọ́ sí ṣọ́rọ̀ mi yé yín ó wá ti ń sẹ́ndì ìgò sí bàbá Mohbad ó ti ń sẹ́ndì ṣẹ́ẹ̀tì trọ́sà fún ó ti ń wo pé ah bàbá Mohbad má ti ń fine ah bàbá yẹn ó dẹ̀ máa gbóko okó gidi máa wà ó máa wà lábẹ́ okó gidi okó gidi ó ti ń ṣàìsí oko bàbá Mohbad ó ti ń ó ti ń fọ òbó ẹ̀ sílẹ̀ òbó ẹ̀ tí ń funfun ti ń wù ń bẹ́ẹ̀ gbogbo orí eyín náà aṣọ irun funfun ni irun funfun látòrí délẹ̀ mi ò rí irú ẹ̀rí kéèyàn dé ìwúru funfun láti gbogbo orí báyìí kéèyàn wù dé gbogbo orí kó má sì dúdú kan báwo lòbo ojú òbo ṣe fẹ́ rí irun funfun ti kún gbogbo ojú òbo eyín náà ṣọ́bùkì jèsè náà ó wá ti ń ṣe kí ni ó ti ó ti ó ti ó ti ń clean ojú òbo yẹn sílẹ̀ fún bàbá Mohbad bó ṣe máa lọ ṣe kí ni bó ṣe máa lọ la òbo yẹn tó ṣe máa la òbo báyìí fún bàbá Mohbad tó ṣe máa tó ṣe máa lọ gbòtẹ́ẹ̀lì òbó ti ń re ńgbà tí òrò kódo látọdún márùn bó ṣe máa lọdún bàbá Mohbad gbogbo ìjà tó ń jà ìjà pé kó lè rí bàbá Mohbad dó ta ń bá wí àwọn ni ta ni very frustrated blogger mo ma delete e. you need to be specific when you are commenting on my show i'm so sorry i'm going to delete that comment i don't know who you are referring to you need to refer to her if you are referring to her èyí na sure frustrated blogger If you don't put it, then I have to delete it. I'm so sorry, okay? Sorry about I'm going to put it out and delete it. I'm going to delete it. Please be clicking on love and like and share these guys. Ó wá ń ṣe àbòsí. Ó wá ń gbé glasses sójú bàbá Mohbad. Ó wá ń ṣe òbò ẹ sílẹ̀ kó lè lọ dó. Ó dẹ̀ ti mọ̀ pé tó bá dó Èkó yín naso, ó ti mọ̀ pé Lizzy ìyẹn ọmọge Ìdúmọ̀tà. Ó máa ṣe kíni ó máa gbé ó máa fa ọlọ́pàá arrest ẹ. Eh ó máa fọlọ́pàá àrẹ́sì ẹ wá ń díbọ́n wá ń ṣe nice nice fún wá ń fọgbọ́n gbèjà ẹ̀ tó bá fẹ́ gbèjà tracy Ìyábọ̀ ọ̀dàn tó bá fẹ́ gbèjà lizard ọmọge ìdúmọ̀tà èmi ò ní kó má gbèjà ẹ̀ wàá lò ń gbèjà ẹ̀ wàá máa bú actress Ìyábọ̀ Òjó wàá lò ń gbèjà ẹ̀ wà á lóun gbé ìjà ẹ̀ wà á máa bú ọkọ̀ àtìrẹsì Ìyábọ̀ Òjó wà á máa sọ̀rọ̀ sọ́kọ̀ àtìrẹsì Ìyábọ̀ Òjó níbo ni wọ́n ti ń ṣèyẹn tó bá fẹ́ gbèjà ọmọge Ìdúmọ̀tà gbèjà ẹ̀ kò everybody náà lo èṣù gan ní èṣù gan ní family èṣù ló lọ́mọ ẹ̀yìn jù èmi ò bó ègé sí pé kó má gbèjà lizard ọmọge Ìdúmọ̀tà gbèjà ẹ̀ àmọ́ èwo ni pé kẹ́ máa sọ pé actress Ìyábọ̀ Òjó ni gist lover come out with your proof the actress Ìyábọ̀ Òjó is gist lover báwo l'actress Ìyábọ̀ Òjó ṣe mọ̀ pé ọmọge Ìdúmọ̀tà ń lọ sí Ìdúmọ̀tà lọ ra léèsì lọ ra tírímìsì tó máa kó sínú ṣọ́ọ̀bù ẹ̀ máa tà lówó iyebíye fáwọn èèyàn báwo l'actress Ìyábọ̀ Òjó ṣe fẹ́ mọ̀ ṣó tẹlifóònù actress Ìyábọ̀ Òjó ni pé ẹ̀ ló Ìyábọ̀ mo lọ sí Ìdúmọ̀tà o Yabo, I dey go Edumota o. Tomorrow for twelve twelve o'clock o. She tell am. She no tell am. Kò mọ̀. Ipò ó ń lọ sí Ìdúmọ̀tà. So báwo ni actress Iyabo Ojo ṣe set e up. O rí pori e o pé. Personal vendetta tó ní pẹ̀lú actress Iyabo Ojo nípa ọ̀rọ̀ Fẹlá <coughs> wọ́n á máa jà sọ́kùnrin àwọn ọkùnrin náà dẹ̀kẹ̀rẹ̀ wọn ò láìkẹ́ wọn ò gbá tiẹ̀ wọn ò fẹ́ rí ẹ. Eba bá press the love and like on ń flag show me heavily on flag heavily Eba me press the love and like ẹ love and like my wallet, ẹ jẹ́ love and like my wallet. ẹ jẹ́ bá dẹ̀ tí share ẹ gbọ́wọ́lé share button torí tó bá ń ṣe orí burúkú ẹ̀ ó máa ní kán máa share fóun táwa náà bá ń bá orí burúkú ẹ̀ wí náà ẹ̀yin náà ẹ share ọ̀fẹ́ ni kì í ṣe pé wọ́n máa gbowó lọ́wọ́ yín ẹ̀ kàn press share button ọ̀fẹ́ ni ẹ̀yin náà share káwa náà ṣe tiwa káwa náà bá wí pé ohun tó ń ṣe ò dáa àtẹnumọ́ too much of everything is no good nílé ayé yìí ìwà ìkà ni Bukky ń wù àṣẹ tó bá tiẹ̀ ní viewers rẹpẹtẹ àṣẹ ṣó òun àṣetorí ò ní viewers àṣetorí ẹ̀ ló ṣe kí n stage show nísìnyí tó ti wá lo bàbá Mohbad everyday bàbá Mohbad òun láti pariwo bàbá Mohbad ní one million times kí wọ́n tó lè gbọ́ ẹ orí bó ṣe máa ń pariwo bàbá Mohbad lójoojúmọ́ ni tó ń pariwo bàbá Mohbad torí pé o fẹ́ gé ní viewers o fẹ́ gé àwọn èèyàn nígbà tí mo wá ti bẹ̀rẹ̀ sí ní wá fún ẹ ò wá rí nǹkan tó ń ṣe yín náà aṣọ ó bẹ̀rẹ̀ sí ní pín voucher MTN Airtel ìgbà tó ti rí pé Stargurl fẹ́ wọnú màtá ẹ orí wípé mo tún ti fẹ́ wọnú màtá yí ẹ orí wípé mo tún ti fẹ́ mo tún fẹ́ mo tún stop bullying yẹn o bọ́ síta o kì í ṣèyàn tó máa ń pín voucher o bẹ̀rẹ̀ sí ní pín voucher ibẹ̀ ni mo ti mọ̀ pé gbòòsà Stargurl gbòòsà Stargurl gbòòsà mo fi mọ̀ pé mo ti ń hìtì ẹ ó bẹ̀rẹ̀ sí ní pín voucher láti máa fojú wọn mọ́ra torí pé mo ti ń expose ẹ wípé bully ni ẹ fáwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ti ń calling wọ́n ń sọ pé bully ni ẹ o wá ń pín voucher fún wọn which you don't normally do. You don't share voucher on your platform. You're not the kind of speaker or blogger that shares blog, uh, eh, voucher. You started sharing, um, what's it called? Um, voucher. Just to draw them closer so that they can like you more kò sẹ́ni tó máa láìkì búlì kò sẹ́ni tó bá ẹ ṣe pẹ́rí ó máa bá wọn jà ni how long ló fi bá yèyé kudi ṣe kò tí ì ju a month lọ o ti sáré bá yèyé kudi jà o ti ń ṣe lára yèyé kudi o ti bẹ̀rẹ̀ sí ní pé yèyé kudi ní kudi lórí ṣó ẹ o rí pé o lẹ́kọ̀ọ́ o rí pé ọmọkọ́mọ ni ẹ́ o rí pé olórí burúkú èèyàn ni ẹ́ wọ́n lè fi ìwọ àti yèyé kudi ò lè jọ dúró pọ̀. Yèyé Kúdí lọ́kọ nílé ó bímọ rẹ ó bímọ ayọ̀ ìwọ láìfù tí wọ́n ń lò láìfù burúkú láìfù jákujàku ni wọ́n ń lò ní èjì tiwọn ìwọ ò lọ́kọ nílé ọmọ ọdún tí Yèyé Kúdí ọmọ ọdún tí Yèyé Kúdí jẹ́ kí máa kí máa watch àwọn tó ń tó wà lórí ibi kí lè máa block ọmọ ọdún tí Yèyé Kúdí ti wà ń lé ọkọ àti pínísìn Yèyé Kúdí ti wà ń lé ọkọ ó wá ń ṣe ṣó lẹ́nìí ó wá rí viewers o bẹ̀rẹ̀ ní sọ pé kú dí kú dí kóró gbá lẹ́nu ẹ láti lè máa ní kó máa perú àgbàlagbà bẹ́ẹ̀ ni kú dí tẹ́ bá tiẹ̀ jọ jẹ́ age mate kì í ṣe time tó fẹ́ bá wí yẹn ni wàá máa ní kú dí kú dí ká jẹ́ pé ò bá wí bóyá ẹjọ́ ṣe ṣóòwò mi tẹ́jọ́ fẹ́ máa sọ̀rọ̀ àkúdí ah, nípa ọ̀rọ̀ wùmí yẹn o sọ ọ̀rọ̀ àwọn sakíkì yẹn táǹtà ń sọ yẹn àmì ìmọ̀rúkọ àwọn tó wà lórí tiktok mo ṣe dárúkọ sakíkì mo ṣàmù kan máa ń dárúkọ àwọn kinní kan ebu kinní kan mi ìmọ̀rúkọ because mi follow story yẹn mọ́ ìgbà tí mo rí pé búkì ti ń búlì jù so mo ti story yẹn off ni ṣóyè yín so o oh, wá ní ká jẹ́ pé o bú yèyé kudi o fẹ́ sọ̀rọ̀ against yèyé kudi o pè ní kudi fine but o fẹ́ bu o fẹ́ bully ẹ̀ ó wá jẹ́ káwọn èèyàn pè wọlé kó máa búlì èyí kú dí without coming for you without doing nothing for you all because you want to make up with Lizzy because you are travelling to Nigeria and you don't want Lizzy ọmọge Ìdúmọ̀tà to arrest you that is why you are trying to do Abosi, and this same Lizzy no, tóun torí ẹ̀ ń jà tóun bú àǹtí Ìyábọ̀ tó láǹtí Ìyábọ̀ ní gist lover àǹtí Ìyábọ̀ ló set ẹ̀ up àǹtí Ìyábọ̀ tí ò mọ̀gbà tí Lizzy ọmọge Ìdúmọ̀tà ṣe kí ni tó lọ tó lọ sọ Ìdúmọ̀tà tó lọ ń ṣorí burúkú tó lọ ń ṣe transfer ń bẹ̀ tí ò mọ anything ẹ wá ń dalẹ̀ lórí ẹ lóun ló set help without proof o tún ń bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o bẹ̀rẹ̀ sí ní bú Yèyé Kúdí lórí show ẹ àwọn èèyàn wá ń pè wọlé wọ́n ń búlì Yèyé Kúdí ó dẹ̀ sọ pé yes wọ́n ń sọ̀rọ̀ sí yèyé kúdí wọ́n bú ìyá ẹ̀ wọ́n bú bàbẹ́ wọ́n bú àwọn ọmọ ẹ̀ ọmọ yèyé kúdí o dẹ̀ ń sọ pé yes ìkà ni ẹ́ búkì ẹni bí ni ẹ́ onílara dẹ̀ ni ẹ́ kẹ́ni má ní ẹ̀dá ni ẹ́ nítorí pé yèyé kúdí ò ṣe nǹkan kan fún ẹ ó kàn ṣe lára yèyé kúdí bóyá torí pé ó máa ń wọ́ máa ń bá fọ ọ̀pù jù ẹ́ ló máa ń wọṣọ jù ẹ́ lọ bóyá torí mọ́tò tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà bóyá torí o máa ń ròhun àtọkọ ẹ̀ pọ̀ ó ń dùn ẹ́ torí pé ìwọ ò láyọ̀ ìwọ kì í rókó dó ó ti di bí ọdún márùn sọdún mẹ́fà tó ti dókó gbẹ̀yìn ara ẹ ò ara ẹ ò ara ẹ ò ò happy ò bitter bó ṣe ti rí yèyé kúdí yẹn inú ti ń bí ẹ ò kí n lè báyàn ṣe ju oṣù kan lọ ó máa bẹ́ẹ̀ nìyẹn jà lórí social media yìí ni sista Kwame tó o bá ṣe lórí social media yìí náà kí ló ṣe tẹjọ ṣọ̀rẹ́ ó padà wá fún náà ni ó padà bẹ̀rẹ̀ sí ní bú sista Kwame náà ni ó padà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí sista Kwame láì ṣe pé sista Kwame ṣẹ̀ ẹ́ débi wípé àbúrò sista Kwame tó jẹ́ fashion designer gidi tó jẹ́ pé ó máa ń ránṣọ fáwọn Tọ́pẹ́ Àlàbí ní Nàìjíríà tí sista Kwame introduce ẹ sí kí ló ṣe ó ń bẹ́ ni ó ní kó máa bẹ́ ránṣọ ten ten thousand ten thousand ten thousand Ankara style ẹ máa press love and like ó flag mi gan ẹ máa bá mi press love and like ó ń rọ flag wọlé gan <laughs> lórí burúkú ṣòyìn òyì tiẹ̀ ẹ máa press love and like ẹ máa rì ṣí ẹ máa ṣí ẹ ó ń rọ flag wọlé gan ó flag mi gan ten thousand hello ẹ bá mi ẹ bá mi ránṣọ yẹn ní ten thousand naira o lólórí burúkú ẹ ẹ̀yin tèmi ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ ló máa ń mú wá olórí burúkú tó ń gbé Lizzy Anjorin mọ́ra ẹ ló ló ṣì alábòsí òun kan náà yín mà ló ń bu ẹ bá mi gbọ́ níbi tó ti ń sọ̀rọ̀ torí ṣóò tí n bá bẹ̀rẹ̀ ṣóò olórí burúkú yìí mo náwọn nǹkan tí mo fi lè máa bá àkẹ́ up rẹpẹtẹ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí ẹ̀yin tèmi ẹ ó dàn ẹ máa wọ ọmọ olórí burúkú yìí ọmọ olòṣì yìí ẹ ó dàn mú orí ah, ibi tí mo dẹ̀ ṣe sí mo bá jẹ́ ibi tí mo ṣe sí torí mo fẹ́ wá play ok màá gé ẹ̀tẹ̀ ẹ máa play ok mo ti rí ẹ máa ẹ wá máa gbọ́ ẹni tó ń bú àǹtí Ìyábọ̀ tó ń sọ pé àǹtí Ìyábọ̀ pé ó lọ máa ń yáṣọ wọ̀ ni tó ń sọ pé òun ní owó lọ́wọ́ òun máa ń gba four four thousand four four k lòun gbà lólórí burúkú tó ń purọ́ pé four lòun gbà ẹni tó ń gba four tó ń wá ń ṣe show ní every every day how many hours ló ń ṣe ẹ bá mi bèrè lọ́wọ́ eyín náà ṣọ́ ṣé ó ń ṣe fifty hours pẹ̀lú bó ṣe máa wá ń ṣe show all the time mi rò pé ó ṣe ju thirty seven hours lọ níwèrè yìí tó ń purọ́ pé ibi tóun ti lọ ń fàgbẹ́ ibi tó ń ti ń fàgbẹ́ àwọn arúgbó tó ń de pampers àwọn arúgbó tó ń fàgbẹ́ pọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ tó màmá máa fàgbẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ fàgbẹ́ fàgbẹ́ lólórí burúkú iná òun gba fọ́ọ̀kì ń ló ti fẹ́ gba fọ́ọ̀kì lẹ́ni tó wá ń ṣe ṣó ojoojúmọ́ bàbá Mohbad bàbá Mohbad ẹ gbọ́ níbi tó lórí burúkú yìí ti ń bẹ̀bẹ̀ lólóṣì tó ń sọ pé tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nípa òun lówó fáwọn tó ń wo ṣó ẹ̀ pé kọ́ máa ṣe dáadáa sóhun òun lè introduce wọn sáwọn èèyàn ńláńlá òun lè òun lè connect wọn sáwọn èèyàn ní ara ńlá o tí kọ̀nẹ́ẹ̀tì ara ẹ sáwọn èèyàn ńláńlá kò rọ́kọ fẹ́ láti ọ̀ éèjì o rẹ ní gírísì òbu ẹ kákílínà gan o pàdé ẹ ní train station kó máa bẹ́ẹ̀ máa fọkọ́ sóbù ẹ kò òòró kódó ṣé ìwọ yìí ló fẹ́ introduce èèyàn séèyàn ìwọ tán ọ̀rọ̀kùnrin gidi introduce sí kó lọ́kọ kọ́kùn ẹ lè balẹ̀ kó yé ṣe wèrè yìí